tí a tún fẹ́ mọ gbéra wa rìn lórí rẹ̀ òun náà ni ètè àmú àtọ̀hán ẹ máa pèsè oúnjẹ fún àwọn èèyàn ìmọ̀ pèsè oúnjẹ fún àwọn èèyàn ẹ wá já wa farabalẹ̀ ṣé ká dáná ká sì rẹsì ká sì màlà lásán ni àbótún láwọn ọ̀nà míì ká lè gbé gbà yàrá ìlànà subhanahu wa ta'ala lórí àkùrọ̀ ọ̀rọ̀ ìlú olùbánisọ̀rọ̀ wọn bá wa yìn ní yẹ́bẹ́yẹ́bẹ́ àmì ẹlọ́ọ̀ nínú àánú rẹ̀ kọ́lọ́ǹkọ́ bá ní gáìdì wọn kọ́tọ́ wọn sọ́nà bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يعدي الله فلا مدل له ومن يدلل فلا عادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد وقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليتي أكدك فما الله سبحانه وتعالى تيسي الله سبحانه وتعالى قل وفما تاترو كاتك فالنبي ومحمد صلى الله عليه وسلم ما كان عبيري فسعني له لوري تلي النبي kọ́lọ̀n kó sì jẹ́ kí a parí ayé wa náà lé orí bẹ́ẹ̀ gbogbo àwọn tí ó jẹ́ olùṣe ìrànlọ́wọ́ tí ètò yìí ti fi ń tẹ̀síwájú pàápàá jùlọ àwọn ìyá wa kan àwọn náà ti ṣe bí wọ́n ṣe máa ṣe ní ọdọọdún tájẹ́tì wọn náà ni pé àwọn fi ń bí Allah subhanahu wa ta'ala ọkọ̀ àwọn lẹ́nu iṣẹ́ wọn ọlọ́run mọ́jà wọn lálùkìyàmà ọlọ́njáyé ọ̀dà kálùkìyàmà ọ̀dà àti àwọn náà àti gbogbo àwọn ìsọtọ́jáde lára wọn. bákan náà ni arábìnrin kan táwọn náà mọ̀ síbẹ̀ lọ́dọọdún àtúntì rí ọwọ́ tiwọn náà àti àwa tí a tún kàn sí àkáǹtì náà tí wọ́n pè fún wa pé ètò yìí sẹ́ pé kò ní dúró ọlọ́run náà oore tí náà láyà kálùkìyàmà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ kí ó dúró. naam àkórí ìbánisọ̀rọ̀ tí ama máa jọ gbéyàwó lẹ́nìí òun náà la pè ní ẹ̀tọ́ àmì tọ́ àmì ìtọ́ àmì tọ́ àmì òun náà ni fípèsè oúnjẹ fún àwọn èèyàn fífáwọn èèyàn ní oúnjẹ jẹ kódà kí á tiẹ̀ tó lọ síbi àwọn kọ̀rọ̀kọ́ ń dútọ́ wà níbi àkórí ìbánisọ̀rọ̀ náà lọ́dọ̀ yorùbá náà bẹ́ẹ̀ bá wáṣẹ́ fún yàn àbá gbàgbàṣẹ́ wọ́n pé òun ló fún mi ní oúnjẹ jẹ so látàn torí pé kí ni ó pèsè iṣẹ́ fún un anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi júwe pàtàkì ìmọ̀ pèsè oúnjẹ fún àwọn èèyàn yálà bóyá ń dáná fún wọn láwọn tí ò rí jẹ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ìran ọ̀kẹ́ lélẹ́ yìí ká mọ gbé ohun tí wọ́n jẹ ká mọ gbé e fún wọn ìran ẹlẹ́ẹ̀kejì ni pé ká pèsè ohun tí èèyàn ọmọ ṣe tóun ní òfin lè mọ jẹun tó wù torí pé táwọn máa ń dání oúnjẹ táwọn fún àwọn èèyàn ohun táwa ní láàmọ̀ sí fún wọn tí wọ́n mọ̀ sí kí ni tí wọ́n mọ̀ ọ́ jẹ́ ṣùgbọ́n ká lóko kẹ́ni kọ̀ọ̀kan ọkọ̀ ọrú ohun tó fẹ́ eléyìí ọ̀sábà sí kíni ọ̀wọ́ pọ̀ ṣùgbọ́n tá a bá pèsè ọ̀nà àti mọ lè pèsè jíjẹ àti mu fúnra rẹ̀ kúrò ẹni bẹ́ẹ̀ ohun tó bá wù ní ọ̀jẹ̀ kódà tá a bá ń pèsè oúnjẹ táwa ní fáwọn èèyàn náà àwa tá à ń bẹ nínú ilé wa a lè jẹun tá a jẹ kù tá a tún padà gbé kalẹ̀ pé tó bá padà yá ṣùgbọ́n tó bá jẹ́ pé a jẹ́ lọ́dọ̀ ẹnìkan tá a bá ti jẹun kálukú tó ń kálukú bá ti túká pé gbogbo àwọn tá a pèsè oúnjẹ fún òun ní òtúkalẹ̀ kò sí pé mo fẹ́ jẹ́ kù díẹ̀ àbí kí ọba dáa sínú lẹ́dà lókù látàntorí báyìí ó yẹ ká wá gbọ́ kí ni màfúùmù ètò àmù tọ̀ àmì nínú Islam pé ọkẹnu ju kágbóúnjẹ fáwọn èèyàn lásán lọ bó ti jẹ́ pé ara rẹ̀ náà ni òun náà àti pé ọláwo ní bẹ́ńbẹ́ ojú òsì ni Islam fi wò ó alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú sí àkọ́kọ́ tá anabi kọ́kọ́ mú wa òun ni pípèsè oúnjẹ ní fún àwọn èèyàn láti rí oúnjẹ jẹ gẹ́gẹ́ bí àwọn àdìsí ọlọ́kan ọ̀jọ̀kan tí a rí nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam bákan náà òun ni pé allah subhanahu wa ta'ala ọlọ́run ọba wa ó gbé àwọn àyàwó fún wa náà al-Qur'an tó júwe pàtàkì rẹ̀ gbọ́ngbàtà nẹ́bí ó júwe pẹ̀lú nínú àdìsí kan tó sọ wá nínú al-Jami' anabi jẹ́ oyè wa pé gbogbo ẹni tí máa ń wà gbéga láyé àkàlùkìyàmà ó túmọ̀ pé òní ìdìbò ọmọ sáré kíkọ́ fẹ́ sóògùn àgbéga anabi ti júwe ibi tá a ti rí gíga bàtà níbi ó júwe rẹ̀ nǹkan mẹ́ta là nẹ́bi kà ẹyọ kan nínú rẹ̀ làwọn afẹ́ gbéyẹ̀wò anabi ni wasalatun darajatun anabi ni àwọn nǹkan mẹ́ta kan bẹ̀ tọ́jú pé gbọ̀ntì gíga nínú ayé kọ́sọ́ gbajúmọ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta a sì fún wọn lápẹẹrẹ àwọn tó ṣe tí wọ́n dẹni gíga lọ́dọ̀ ọba adẹ́dà wọ́n dẹni gíga láyé torí téèyàn bá ti ga lọ́dọ̀ ọba adẹ́dà láyé náà kò ní jẹ́ ẹni yẹpẹrẹ. ànábì wa ni fàámà darajat ọ̀rọ̀ àwọn nǹkan mẹ́ta tá a ní òun ni wọ́n bí àgbéga fún èèyàn lọ́dọ̀ ọba adẹ́dà àti láyé ànábì ni fa ìtààmù tọ́àmù ànábì ni ìmọ̀ pèsè oúnjẹ fún àwọn èèyàn ìmọ̀ pèsè oúnjẹ fáwọn èèyàn wọ ifsa usalam àti ìmọ̀ fọ́nsálámọ̀ká ẹlẹ́ẹ̀kẹta wọ sọláàtù bil-layli wà nàásù nìyàm òun náà ni ìmọ̀ dìde lóru ṣe sọláàtù fún Allah subhanahu wa ta'ala nígbà táwọn èèyàn bá sùn fọ̀fun. alákọ̀ọ́kọ́ ìlànà wa fẹ́ wò mbẹ́ ìpèsè oúnjẹ fáwọn èèyàn. àwa tá a ní táwa ń jẹ báwo láti mọ fáwọn tí ò rí jẹ ọ̀nà àkọ́kọ́ lélẹ́yìí tó sì ti yé wọ tó yé èmi náà pé bẹ́ẹ̀ mi bá ti jẹ ọyẹ kì í fáwọn tí ò rí jẹ náà. bákan náà àwa tá a ti rí sẹ́ tá à ń bẹ láwọn ilé iṣẹ́ táyé ń sílẹ̀ báwo náà sì mọ fa ẹlòmíì náà wọbẹ̀ yálà níbi iṣẹ́ ọwọ́ ẹlòmíì bíríkìlẹ̀yà ni òun gba sẹ́tí ọ̀pọ̀ tí ó tọ̀sọ̀ fáwọn yẹn pé ìráyè iṣẹ́ ti yín nìsín. àwọn kan sì wọn ò rí sẹ́sẹ́ òun náà sì mọ̀ pé wọ́n mọṣẹ́ o lè gbà á kọjá kó wọ́n ló gbé sẹ́yìn fún ohun tó ṣe yẹn òfun náà ní kíni òfun ló ń jẹ ni ọmọ àsùpàfáìsì rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tí ó jẹ́ pé ajẹ́ oníkùn nílùú bóyá ajẹ́ olóyè àbá ajẹ́ àwọn ọlọ́lá tí ń bẹ nùlù ìwọ́n lè mọ́ ti sẹ́ ìjọba ṣùgbọ́n gbogbo àwọn ọ́fíìsì ìjọba pátá o lè gba o lè sì kí ọjọ́ ọ̀bù fáwọn ọmọ tí wọ́n kàwé tí wọ́n ò ríṣẹ́ tó bá jẹ́ kí bàbá wọn nìkan lọ́n bá ń fún lóúnjẹ pé mo wá jẹun lé mi kódà kó sọ pé ojoojúmọ́ tara rẹ̀ ní ọ̀jẹ̀ kò ní mú táwọn ìyàwó àtọmọ lọ alimam tara rẹ̀ ní ọ̀jẹ̀ kódà njẹ́ tó fẹ́ jẹ yẹn ó lè mọ́ jẹ yẹn lẹ́yìn gún njẹ́ tó sì fẹ́ jẹ ẹ̀wà ó lè mọ́ jẹ ẹ̀wà lẹ́yìn sè kódà njẹ́ tó fẹ́ jẹ ìkuru yẹn lè wò kó sọ pé lónìí ìsapá ní wù mí jẹ ẹ̀yin lè mọ́ sí ìsapá èyí tẹ̀ ń fún wọn jẹ nínú oore lòun náà o torí bí pa ẹni bá ṣe mọ́ ni àpé ká ṣe jura wa lọ ṣùgbọ́n báwo láti yọ wọ́n lọ́fìn pé káwọn ní ó lè jẹun tó wù wọ́n tí ò ní jẹ́ pé wọ́n rí nìkan ni wọ́n mọ̀ sí kíni ni wọ́n mọ̀ jẹ. àwọn tó bá kọ́ṣẹ́ nínú wọn á gbìyànjú àti wá níṣẹ́ fún wọn á sì gbìyànjú àti wọn fẹ́ níṣẹ́ sọ́dọ̀ wọn. eléyìí láti kó àbùkù kó lára ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n fẹ́ kó bá ẹ̀sìn wọ́n kẹ̀ wọ́n fẹsẹ̀ dálẹ̀ káàkiri tí wọ́n bá ti jí láàárọ̀ kò síṣẹ́ wọ́n kẹ́wọ̀ ẹ̀ wọ́n ti fóní wọ́n rí bìkan tí wọ́n ń jẹ wọ́n jẹ tààrọ̀ ń bẹ̀ wọ́n lè rí bòmí tí wọ́n jẹ tọ̀sán wọ́n jẹ talẹ́ ẹ̀yin náà kú iṣẹ́ èyí tẹ̀yin náà ń ṣe ń bẹ lára ẹ̀sìn ṣùgbọ́n kí ló tà sọ fún wọn pé àwa tẹ̀ ń jẹ lọ́dọ̀ wa lẹ́mì ẹ̀mí lè mọ́ gùn káwọn ọmọ tá a fílẹ̀ kọjá pé oúnjẹ yìí lè mọ́ kọ̀ǹtínú bẹ́ẹ̀ káwa wá ọ̀nà tí wọ́n mọ̀ sí kíni tí wọ́n mọ̀ gbà fúnra wọn náà nítọ̀dọ̀ wa náà tó ń jẹ́ ọba tó fẹ́ jẹ lọ́dọ̀ wa tóun náà ní di táwọn náà tún lè mọ fẹ́ lómi lóúnjẹ eléyìí ní ìsìláàmù gbé wa ó gbé ti ká mọ dáná oúnjẹ fún wọn wá ó tún gbé káwọ́ náà ẹ̀fẹ́ sí wọn lọ́wọ́ káwọn ní ó lè mọ jẹun tó wọ́n káwọn náà tún mọ bẹ́ẹ̀ lómi. torí pé kí ni eléyìí báyìí mẹ́nu kò gíga káwá wu àwùjọ wa lẹ́nìí kọ́dà ẹlòmíì òun ti yó gbogbo ọmọ tó bí pátá ló ti ṣùgbọ́n àwọn ará àdúgbò míì táwọn kàwé kò lè wáṣẹ́ fáwọn kódà yóò tún wọn fi yọ̀ wọ́n pé kódà àwọn ọmọ mi ò tí ì parí ìwé tí mo ti ní lẹ́tà ńlẹ̀ àìmọye appointment letter àwọn tí mò ń ṣe nínú ìlú tá ń bẹ yìí náà ó kọ wọn parí wọn sì ń jèrè rẹ̀ nígbà kọ́ mọ̀ sọ pé ọ̀gá lágbájá kódà wọn ló ṣe báyìí fún mi kódà wọn ròyìn ẹlòmíì débi pé gbogbo mọ́tò tí ń lò àwọn ọmọ tó ṣe dáadáa fún nígbà tí ń bẹ nípò ọ̀gá bẹ́ẹ̀ àwọn tó tọ́ níwèé àwọn ni wọ́n ra mọ́tò síndì tí wọ́n ń pààrọ̀ mọ́tò síndì táwọn náà ti lè testify tẹlòmíì kódà ń bá àwọn ń bẹ nípò bí wọ́n ṣe ń sáré pé ìwọ mú sàtífíkẹ́tì rẹ wá ìwọ mú sàtífíkẹ́tì rẹ wọ́n kálukú sì ń bẹ lọ́hùn fún wọn ń ṣàdúrà fún wọn káwáṣẹ̀ pẹ́lúmi tóun ti ń bẹ ń bẹ pé wọ́n bá mi kódà promotion ẹlòmíì tó bá sọ mí ti lẹ́tà ọ̀gá mi ò kó sábẹ́ tébù ní pé kọ́mọ́ bá ga bá òun gíga tí wọn ò bí tiẹ̀ lọ́wọ́ ǹjẹ́ gbàgbọ́ yẹ ìfáwọn yẹn ló ń jẹ kì yálà ṣe owó àbáwọn tó kàwé tí wọn ò ríṣẹ́ láàrin àwùjọ. ànábì ní ipò gíga lélẹ́yìn níwájú ọlọ́run ọba adẹ́dà àti láyé fúnra rẹ̀ torí pé kíni yusaddibul maghfira ìmọ̀ fún àwọn èèyàn ló ń jẹjẹ ìwáṣẹ́ fáwọn èèyàn táwọn ní o tún dẹni táwọn èèyàn mọ̀ tara wọn là kí wọ́n di ẹni tí ọmọ tí ọmọ sanwó ṣútù àwọn tí ò gbádùn ṣùgbọ́n tóun gbin òrí jẹ sóte èlé kóun fẹ́ gbọ́ ẹnìkan gbogbo ẹni tó bá tara wa rí sẹ́ gbogbo àwọn tó bá tara tiẹ̀ nẹ́ẹ̀là àmọ̀ gbẹ̀sẹ̀ mẹ́. wọ́n wá ní ìwọ́sẹ̀ fáwọn èèyàn ìpèsè oúnjẹ fún wọn ní àtijọ́ àti mu fún wọn ìmọ̀ ṣe okùnfà àforíjì ẹ̀ṣẹ̀ ọlọ́run mọ́sà àforíjì ẹ̀ṣẹ̀ fún yàn pẹ̀lú tó ṣe sábàbí bẹ́ẹ̀ tóun náà fi dẹ̀ntì ń jẹun tó wù àbẹ̀ntì tiẹ̀ ń pèsè ohun tí ọ̀jẹ̀ nǹkan tó ní nílágbára ní ẹ̀jẹ̀ tó ta bá wu àwùjọ wa bára pọ̀ bẹ́lẹ̀ ìbá lọ omi ò tún wá àríhun tá a jẹ tọ́ba bíi ẹlòmíì sẹ kọ́sẹ́ omi lè kó irinṣẹ́ lòun ò rí àwọn kẹ́tẹ́ mi sọ́kẹ́ bẹ́ẹ̀ ra irinṣẹ́ fún wọn ò lè ṣe kankan mọ́ ẹlòmíì ti darúgbó kò sì tí ì lọ́mọ tó lè bọ̀ ẹlòmíì àmọ́dé ló dé mọ́lẹ̀ tí òjò lè ṣe kankan mọ́ kọ̀ wá rẹ́ nìkẹ́kẹ́ bọ̀ ayé ọmọ wa sú débi pé yọmọ tako ohun tá nẹ́bí sọ pé ẹ̀dá kí ọ̀gbọ́dọ̀ béèrè kọ́kọ́ lọ́nkó ṣe kiri kọ́kọ́ gbẹ̀mí òun tí ọmọ béèrè ikú ẹlòmíì torí ẹ̀ para rẹ̀ kódà ẹlòmíì nítorí ẹ̀ pọmọ ẹlòmíì gbogbo àwọn tá à ń rí bó tẹ̀sí pálá burú lòun náà àìlo ẹ̀kọ́ ni ìgbàkigbà lè mọ ọwọ́ ní àti jẹ ọwọ́ ní àti mu kò rí kódà kọ̀ọ̀rẹ́ ni tí ó sèfún káti ẹ̀pọ̀ oúnjẹ lásán kátó àtẹ̀pẹ́ ní tí ó wá sí fún tẹ́lẹ̀mí bá sì fẹ́ wáṣẹ́ fáwọn èèyàn iṣẹ́ tóun náà mọ̀ pé ohun tẹ́nìyí ní lọ́wọ́ kò lè ṣe ẹlòmíì ní ń gbéraga sí ni àparí yunifásitì wọ́n wá ní màmá manéjì ní nursery school ó ní wí òun kọjá bẹ́ẹ̀ ìrírí kan ló ti pilẹ̀ ó lè jẹ́ nìkan ní ọkọjá náà òbí àwọn ọmọ tó nǹkan ní wàá wò pé èébú ẹnu títí àwọn ọmọ òun yìí kìí ṣe ègbó nursery school yọ pé ní school tàwọn náà ń wá ẹni tó bá ní qualification báyìí ṣùgbọ́n bóyá ọ̀jẹ́ lómi a ní nursery and primary school kan yóò pé a òun kọ́ ṣùgbọ́n wọ́n fún un níwọ̀nba tí wọ́n ní kókó tiẹ̀ kọ́mọ jẹ́ ná kó fi rí ńláńlá tí ó jẹ ọ̀kẹ́júà náà ní bá káàkiri eléyìí ló ti ẹlòmíì débi àwọn yahoo àti yahoo plus lẹ́ ń pè yọ ọmọ di láptọ́ọ̀pù kí yọ ọmọ tẹ kí bí wèrè sábà sọ̀rọ̀ kò ní gbọ́ bọ́kọ̀ ń bọ̀ kò ní yà torí pé kò lè bẹ̀rẹ̀ láti ibìkan ibìkan làá ti bẹ̀rẹ̀ tá a fi jẹ gíga tàbá bẹ̀rẹ̀ wí abẹ́rẹ́ o àwọn táwọn náà wà mọ̀ pé àwọn yẹn pọ̀ nílẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn agbárí wọn tó wúlò yẹn tó jẹ́ pé iṣẹ́ tí ò wúlò lẹ́ ti ń lọ wọn àwọn ọmọ tí ilé ń rí sáàpù ẹ̀ kódà kórì tí wọ́n mọ̀ kó táwọn táwọn ọmọ kórì tí wọ́n kójú àwọn ọmọ tí yín lọ. àwọn tí ọ̀kájú ẹ̀ lẹ́ ń gbé e fún lọ́pọ̀lọpọ̀ ń gbé e fún. wàhálà ni àwọn ọpọlọ tó pé yẹn tí wọ́n wá rí i pé àwọn tó rí wọn ò pé táwọn táwọn jọ kàwé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ tàwọn kódà ẹlòmíì kìí ṣe ohun tó ṣe ni wọn gbé sí àwọn àtọ́kùn ayé òwò kọ́ọ̀sì tó ṣe mọ́ eléyìí kò síbi tí ọ̀fẹ́ kárí láwùjọ wa ìsìláàmù wa ń pè wá síbi pé ká wa ló ń jẹjẹ torí pé tí wọ́n bá fún ẹnìkan ló ń jẹ kódà wọ́n mọ̀ pòwe kan wọ́n kọ́ wa nù ìwé kan nínú sọ pé náà wọ́n pè ní òjijì ọlọ́run kó ní olúwa pèsè fún aláìní kọ́mọ́ bá ṣe àìtó fẹ́mi àtiwọ́ pé torí pé táláìní ọ̀bá ní tọ́ bá jẹ́ pé tiẹ̀ ní ìlàjọ ń jẹ èmi lè mọ́ yòó náà lè mọ́ yòó. ìpínlẹ̀ tàbí báyìí á pèsè oúnjẹ fáwọn èèyàn nígbà tá a bá lè pèsè iṣẹ́ táwọn náà fi mọ jẹun tó wọ́n fún wọn á mọ̀ wá pèsè ohun táwa rí pé ẹ ti ẹ̀kọ́ mọ rí nǹkan kẹjẹ náà tá bá tó wá ń ṣe àwọn nǹkan yìí lẹ́yìn pa foríjì ọlọ́run tọ́lọ̀ ń bá foríjì ó tún jẹ́ sábàbù lè dùn kó lè jẹ̀nà yóò jẹ́ okùn bàtẹ́ yóò fi rà jẹ́nà ọba adẹ́dáwọ̀ ló fi jẹ́ pé ọlọ́run ọba wa nínú alukur'an nínú suratul insan súra ọmọ ẹ̀dá ènìyàn nígbà tọ́lọ̀ wa ń sọ sẹ́tà àti pé lágbájá èèyàn ni ajẹ́ pé yóò ṣe sẹ́tọ́lọ̀ ọlọ́run ọba mọ fún àwọn èèyàn ló ń jẹjẹ wọ́n mọ̀ fún àwọn èèyàn lọ́nà àti mọ̀ jẹun tó wù wọ́n tàbátà bá ní ọ̀nà wọ́n mọ̀ fún wọn ló ń jẹjẹ bẹ́ẹ̀ wọ́n ń rọ̀màlà fún wọn wọ́n ń po kókó fún wọn wọ́n ń gbé lùbọ́ fún wọn wọ́n ń gbé rẹ̀sì fún wọn tàbí kí wọ́n sì pèsè ọ̀nà táwọn ní òfin mọ̀ rí ohun tó wù wọ́n jẹ pé a ti fún un níṣẹ́ débi pé tó bá fẹ́ jẹ ráìsì àtẹ̀wà yóò lè jẹ́ kò ní jẹ́ pé ìrẹsì nìkan wọ́n gbé fún mi ìrẹ́wà sí i. ọlọ́run ní èyí ò tá a bá fẹ́ ṣe méjèèjì àwọn tí iṣẹ́ yọ sàǹfààní fún ìfáwọn yẹn ló ń jẹjẹ wọ́n ní àwọn nǹkan kan tó gbọdọ̀ bẹ lára wọn. torí pàwọn yẹn wáṣẹ́ fáwọn èèyàn wọ́n sọ fún pé sálárì rẹ̀ àkọ́kọ́ àwọn làwọn gbà ọ̀rẹ́ tí ẹ̀sẹ̀ mọ́lá kìyàmà. àwọn yẹn ń gba kọ́ńtráàtì fáwọn èèyàn yọ gba kickback lórí ẹ̀ ọ̀ lẹ́sẹ̀ tó gbà mọ́lá kìyàmà torí pé òsín náà tó lọ́n fẹ́ júwe. kódà láwọn stéètì kan bẹ táwọn yẹn bá báwọn yẹn wáṣẹ́ ọ̀tọ̀ ní sálárì tí ó wà lórí fáwọ́ṣà tó bá jẹ́ pé thirty thousand naira ni wọ́n máa ń ṣe fún wọn sálárì ẹni tó bá gbaṣẹ́ ó ti níye tó wọ́n mọ̀ gbà títí títí ó lè jẹ́ kó didi ọdún kan ẹni tó gbaṣẹ́ gan jọ́ mọ̀ gbà bíi fifteen thousand ẹni tó yẹ kó òun ni wọ́n kó slọ́ọ̀tì fún tí wọn ò kó fáwọn tí ó ṣiṣẹ́ gan torí wọ́n ti politicize gbogbo ẹ̀ òun ni ọmọ gbàlàjì sálárì sálárì tí wọn ò ní gba orí fáwọ́tà ọ̀dọ̀ ẹni tí wọ́n kó lẹ́tà fún kókó fáwọn tó bá fẹ́ tí wọ́n fún slọ́ọ̀tì náà ni wọ́n ti mọ̀ lọ gbowó oṣù tiwọn níbo lágbélé yìí wọ́n bákan náà àwọn tá à ń fún lóúnjẹ torí pé lómi ń màlà fáwọn yẹn lóòótọ́ pé ẹ máa wá jẹun lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ máa wá jẹ lójoojúmọ́ ọlágbára àti sọwọ́n táwọn ní ọmọ tó tún fáwọn jẹ ṣùgbọ́n kò fẹ́ kí wọ́n sá kú ni kò fẹ́ kí wọ́n ga ju bí wọ́n ṣe wà lọ ó àníyàn ó ọlọ́run ni wọ́n mọ̀ fún àwọn èèyàn ló ń jẹjẹ alẹ́ ahúbì yìí lórí ìfẹ́ tọ́lọ́n pọ́lọ́n fẹ́ ká sí bẹ́ẹ̀ nínú tafsiri kan. arínú àwọn àbá táwọn ní abdomiru ti ń bẹ́ẹ̀ yẹn ìyẹ́rìndínwó yóò mọ̀ sẹ́rí ilẹ̀ fáìl sọ́dọ̀ ẹni tí ń fáwọn èèyàn ló ń jẹjẹ. tálẹ́ kọ́kọ́ tún ni pé dọ̀míru húbì yìí yóò mọ̀ sẹ́rí sọ́dọ̀ ọlọ́run ọba pé lórí ìfẹ́ ọlọ́run ni wọ́n fi ń fáwọn èèyàn ló ń jẹjẹ orí ìfẹ́ tọ́lọ́run ni wọ́n fi ń fáwọn èèyàn níṣẹ́ kìí ṣe torí pé wọ́n fẹ́ fi ṣe kárí mi kìí ṣe torí pé wọ́n fẹ́ gba kickback pé sálárì rẹ̀ yọdún báyìí láti jọ pin kìí ṣe pé torí pé ó lè mọ sọ́kẹ́ àwọn là ń bọ àwọn là ń gbóúnjẹ fáwọn ìyàwó rẹ̀ àtọmọ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé oúnjẹ irú oúnjẹ táwọn náà fẹ́ jẹ tọ́ kóun ní wù wọ́n làwọn ní ọmọ fún àwọn èèyàn jẹ pé oúnjẹ táwọn náà sọ pé oúnjẹ tí wọ́n ní pé èmi gẹ́gẹ́ mo gbóúnjẹ yìí kalẹ̀ fúnra mi irú ẹ̀ wọ́n fún yàn àbíkọ́jọ́ òun gẹ́gẹ́ wọ́n gbé fún yàn àwọn ọmọ wa gbé fún miskinan àwọn aláìní kò ní jẹ́ pé olówó ń dání oúnjẹ fólówó kò ní jẹ́ pé onípò ń wáṣẹ́ fọmọ onípò ẹgbẹ́ rẹ̀ àwọn ọmọ tálíkà náà àwọn tó wà nípò ọmọ òwò náà pé bá a ṣe ń promote àwọn ọmọ olówó ẹgbẹ́ wa báwa ṣe jẹ́ olóṣèlú táwọn wáṣẹ́ fún olóṣèlú ẹgbẹ́ ọ̀tá bìlọ́ǹgì síbìkan náà àwọn tí ò sòṣèlú táwọn náà ń sáyé wọ́n jẹ́ pé àìsí àwọn láyé àwọn ò ní rí ìjọba ṣe àmọ́ wá há lẹ́tà lọ́dọ̀ àwọn náà. alọ́ni miskinan àwọn aláìní wọ́yẹ̀ tí máa ń tó jẹ́ àsopọ̀ torí pé ọ̀rọ̀ àná pé àwọn ọ̀lẹ aláìní àtàwọn ọ̀lẹ àwọn tó jẹ́ ọmọ òrukàn àwọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ lẹ́nìkan tí wọ́n lè fi wá bá tiwọn wá bá tiwọn ò lè tiẹ̀ lè lọ́wọ́ ẹgbẹ́ nítorí kó ríṣẹ́ Baba ìyá àwọn ò lè wẹgbẹ́ kọ́mọ ọlọ́jọ́ káàkiri torí kọ́mọ rẹ fẹ́ ṣe kíni ọmọ rẹ fẹ́ gbafẹ́ bàbá rẹ ọ̀tẹ̀ síláyé mọ́tẹ́lẹ̀ torí pé ẹlòmíì ó sunkún gbà mí pé à bàbá òun tí ò síláyé ní fìyà jẹun ẹ mọ́ jẹun ronú àìsí bàbá rẹ̀ èyí tẹ́ ẹ kù láyé náà ẹ sì fẹ́ fóun náà bẹ́ẹ̀ sì ń ṣe fáwọn ọmọ yín ẹ wá oúnjẹ fún un. oníyẹtìmọ̀ wàásìrọ̀ àtàwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn ẹrú ẹ wo oúnjẹ fáwọn náà ọlọ́wọ́n bá ní kódà tọrọ bá tiẹ̀ fẹ́ jáde lẹ́nu wọn tó bá ń kó torí kílẹ̀ fi ń ṣe báyìí fún wa torí pé àwọn yẹn lè béèrè lọ́wọ́ yẹn pé iṣẹ́ tẹ fún wa yìí tẹ́tọ́rí ká lè ṣẹ́rú sí yín ni. wọ́n wá sọ pé innama nut'imukum ẹ má rò nǹkan kan kódà wọ́n bí wọ́n wò bí wọ́n wọ́n jẹ́ ọmọ yé wọn pé àfún níṣẹ́ àfi sọ rò lòdò pẹ̀lú wa ọmọ sọ̀rọ̀ nǹkan ẹ̀ mọ́ wá jẹun lé mi tẹ bá rábùkù lára mi kẹ mọ́ sọ fún mi tẹ bá rà kejì kẹ mọ́ pè mí sí o kì í ṣe pé n fi oúnjẹ yìí dín ní ẹnu àti mọ́lẹ̀ sòdodo wọ́n mọ̀ wá sọ pé innama nut'imukum liwajhi illah torí ọlọ́run ọba dẹ́dà torí ìyọ́nú ẹ̀ torí ojú rí ọlọ́run ọba láàfin fún yín lóúnjẹ láàfin fún yín níṣẹ́ la nuridu minkum jaza'an àfẹ́ gba kickback sálárì yìí kọ́la láàjọ pín fún yọ ọdún kan oúnjẹ tá a ti ń fún yín náà kì í ṣe pa nítorí kẹ́ bá wa roko àbí kẹ́ríkẹ́ tẹ́ máa bá fọ mútò kì í ṣe irú ẹ̀ tẹ́ máa fẹ́ ṣe torí pẹ́lú mi pẹ́lú mi lóúnjẹ oúnjẹ tí ń fún ni náà ọ̀fẹ́ gbà oníṣàfihàn tí ọ̀rẹ́ ń dà láti gbà padà. oníwọ̀n àpèké kódà kì í sọ pé àyà yìí ọ̀tọ́ ká kó wọ̀ tí wọ́n ń fún lóúnjẹ tí wọ́n ń fún níṣẹ́ tí wọ́n ní ó lè mọ jẹun tó wọ̀ kò túmọ̀ kó wọn ní kọ́ mọ́ dúpẹ́. wọ́n wá fi wọ́n fòpin ọjọ́ àlìkìyàmà là ń páyà ọjọ́ wàhálà ọjọ́ tójú ọ̀ràn kó tọkọlọ́mọ sọ kọ̀tọ̀kọ̀tọ̀ ọlọ́wọ́ bá wá ní fún ohun tí wọ́n ṣe yẹn wọ́n sọ bẹ́ẹ̀ pé ohun táwọn torí ẹ̀ ṣe ni fàwákọ́ òmùlọ́ọ̀ù sárọ̀dá àlìkàlẹ̀ ọ̀hún ọlọ́ni aburú ọjọ́ yẹn á firi wọn bẹ́ẹ̀ aburú ò ní sáwọn. wàdàkọ́ òun náà dọ̀rọ̀ rà ojú tí wọn ò ní rẹ kó okùn ò ní mú wọn lọ́rùn ojú wọn tutù ìdùnnú yóò mọ pàdé wọn bákan náà wa jazaa'un bima sabaru jannatan wa harira sùúrù làáfi iná làáfi lè bọ́ àwọn èèyàn o sùúrù làáfi lè rí sẹ́tà pé àwọn èèyàn sí pé wá ṣiṣẹ́ yìí kí wọ́n ní odolówó bíi tèmi náà kódà àwọn tó ń ṣe business àwọn èèyàn ń bẹ náà tí wọ́n lè sọ pé ah, ètò òfin jókòó yìí jájọ mọ̀ ṣe omi ò ní júwe àfi tí ọba tó wọ́n ní àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn bójú wọn ṣe bíṣẹ́ wọn ṣe dojú bolẹ̀ tí ó kó òun nìkan bẹ̀. torí pé sùúrù làá fi ṣe nǹkan yìí o sùúrù làá fi ná nínú ta ní torí pé ṣètọ́n yóò mọ sọ̀rọ̀ bàyẹ̀ pé à ó dolo sí bó ṣe náwó yìí tẹ́ bá pé méjì lẹ́nu sẹ́yìn èyí mẹ́wàá ti ń ṣiṣẹ́ inú ìlú yìí tẹ́lẹ̀ tó ń gbéṣẹ́ fún ọ ẹ mọ̀jọ pín márùn márùn ni kò ní mọ̀kọ́lọ́ ńlágbára kọ́ da ayé ààrẹ yìí odi bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan ọ̀nà tẹ́ dáwọ́ sí gbàlà ọlọ́run ọba wa ti kọ́ kalẹ̀ eléyìí láti inú alukur'an káwa padà sọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kódà àpẹẹrẹ bíi mẹ́ta la fẹ́ mú wa kọ́lọ́n já kókó wọ́n gbà wá káwa mú láti ibi tẹ́ dáwọ́ tiẹ̀ lérò òun tẹ́ dáwọ́ kà sí kódà tí islam discourage wa láti mọ́ ní lọ́dọ̀ kí ni kí ọ̀hún òun náà ní ajá ẹ̀kọ́ tí ọba jẹ́ pé fún ìdí bíi mẹ́ta tẹ́sí fi ní kọ̀ǹdíṣàn yìí lè mú ọ sin ajá ìyẹn sin ajá ẹni tí máa ń sin ajá tí ọ̀já wọn ọ̀dí mẹ́ta yẹn ànábì sọ pé nínú iṣẹ́ rẹ̀ lójoojúmọ́ bíi ká sọ pé kìrọ̀tán bíi ká sọ pé dẹ́ńgẹ̀ méjì ni wọ́n mọ̀ bù nínú rẹ̀ torí pé ń sajá tí ọba jẹ́ torí ìdí mẹ́ta tá a lè torí ẹ̀ sajá. ìtumọ̀ pé àwọn tẹ́yìn náà wò pé wọn àwọn tí ò níran tẹ́ owó pé wọn ò níbi nínú ọpọlọ tiẹ wọn yẹ sọmọ ọlọ́lá tó lè jẹ́ pé ohun tó ṣe fún wọn àwọn bàbá wọn wò pé ah, láwọn yẹn ló ṣe báyìí fún ọmọ wa àwọn ẹ̀gbọ́dọ̀ ṣe báyìí fún báwo lẹ́yìn ṣe bọ́ wọn báwo lẹ́yìn sọ wọn dẹni tí ó jẹun tó wù yàtọ̀ sí pé fún wọn lóúnjẹ tẹ́rẹ́tẹ́rẹ́ anabi salawatu rabbi wa salamu alayhi nínú rìwáyà tí a fáwọn muslim fún ọgbẹ́jáde nù síra wọn wọn ní arákùnrin kan

látà nítorí kíni mínẹ̀lì àtọ̀ṣ látà nítorí pé òǹgbẹ́ ń gbé ajá yẹn torí nù sí ajá tó ń gbẹ bá ń gbẹ nínú àmì nìyí yọ̀bọ̀ fẹ́ lu gbólẹ̀. arákùnrin yẹn wá ní a laqad balagha arda al-kalb mínẹ̀lì àtọ̀ṣ mithla alladhi kana balagha minni irú òǹgbẹ́ tó ń tó ṣe mínẹ̀ lọ́sàájá yìí wọ́n dẹ̀ ti kónú wàhálà rí ebi ti pa ọ́ rí bí a tó lówó mi bá ń pìtàn yóò pé òun mú tọ̀rí nígbà tóun ò romi tóun bẹ lábẹ́ yẹn pé òun tọ̀ fúnra òun tóun gbẹ́gbẹ́ òun sì mú ìtọ̀ bẹ́ẹ̀ ni lọ́wọ́ àti irú tẹlómìn náà tó wà níbi òkú tí wọ́n náà wà lánàá. ènìyàn wa ni ajá yìí òǹgbẹ tí ń gbẹ yìí bó òǹgbẹ ṣe yẹmí náà lè mọ bẹ́ẹ̀ ni ti ń bóun náà fínra arákùnrin náà ó tún kó nu omi lẹ́ẹ̀kejì ọwọ́ náà gbọ́n yẹn ọwọ́ bàtà tọ́wọ̀ lẹ́sẹ̀ bàtà bíi kọ́sú wọ́n pè ní hóf bàtà aláwọ̀ ọwọ́ àfi bàtà yẹn bomi kò sì sọ́gbọ́tọ́ fẹ́ pé báwo ló fẹ́ gbé bàtà ọgbọ́dọ̀ rí ọwọ́ bí kéèyàn wọnú kẹ̀ǹgá ni ṣẹ̀fọ́ ọwọ́ náà mọ̀ fi mú kótókótó àti ẹsẹ̀ bẹ́ẹ̀ ni irú kẹ̀ǹgá kárákùnrin náà kó sí yóò mọ̀ fi ẹsẹ̀ gún kótókótó yóò tọ̀ mọ̀ fi ọwọ́ yóò mọ̀ fi wákì ọwọ́ kú pé mo fẹ́ fájá lómi kò sì sí dọrọ kò sí gbá kò sí lọ́kọ̀ ó kọ mẹ́tẹ̀ẹ̀ta ni fáwọn ogun tí máa ń gbọ́ wa kó mú ti ẹ̀yà àdúgbò wọn bẹ́ẹ̀ tí ọba kó wọn fokùn fa òun sì fẹ́ kájà yìí ó mú mi ọwọ́ á fi bàtà rẹ̀ bàtà aláwọ̀ yìí ọwọ́ á fi bomi láti ìsàlẹ̀ odò ọwọ́ á fi ẹnu gbé bàtà yẹn ọfẹ́ ẹnu gbé ìwà ń fi ọwọ́ àtẹsẹ̀ ní fi ń wà tòbọ̀ láti ìsàlẹ̀ odò títí tẹ dé òkè nígbà ó sọ̀kalẹ̀ tán ọwọ́ á gbé omi yẹn ó gbé sájà yẹn lẹ́nu ó fàjà lómi mu anabi sallallahu alaihi ni fàṣàkàrọ̀ lọ́ọ̀ lẹ́hù ọlọ́run bá gẹ́gẹ́ wá dúpẹ́ fún pé ọfájá ló ń jẹ ṣàfájá ò ní jàsákùn láwọ̀ fáyà tí ó wù tí ọba yà gbó yọ yà gbó ni kódà ó lè fún un lómi tán nígbà tí ọmọ tẹ́lẹ̀ ó tún lè gbọ́mọ òun náà ọlọ́run wá dúpẹ́ fárákùnrin yẹn ọ̀rẹ́ wò lànà ibi ọlọ́run gbà dúpẹ́ fún fàgáfàrà lọ́hù ọlọ́run làájọrán àwọn ẹranko yìí lásánlásán yìí pé tá a bá tún fáwọn yìí náà lóúnjẹ tá a ṣe irú nǹkan báyìí fún wọn àfáàgbẹ̀sán káwá sẹ̀sọ pé ẹ̀dá èèyàn ẹ̀ńtọ́ ńlá pọ́nlé tọ́lọ́ lóhun sàpọ́nlé fún wọ́n làkọ̀dù kàrọ́ọ̀mù náà bá ní Adam ìwọ́ wa rí tẹ́bi ń pa oní ọ̀kàn wọ orí tí ń fẹsẹ̀ dálẹ̀ gbèsè lè kàwé gbèsè lé kọ́fẹ́ ọkọ̀ owó orin sẹ́kọ̀ọ́rí ṣe iṣẹ́ ń wá ṣọ́ọ̀bù pé tàbá ní ṣọ́ọ̀bù iṣẹ́ wa ò ṣeé ṣe lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà àwa ń wò níran ọ̀fẹ́ sọ dẹni tí ó rí jẹ fúnra ẹ̀ tí ó tún fẹ́ lòmíì àbí kí wọ́n ti ẹ̀gbẹ́ bùkátà rẹ̀ kọ́ra rẹ̀ lọ́rùn pé mọ̀ wá jẹ lọ́dọ̀ mi títí ọlọ́run fi kẹwọ́ náà ìdí ìlágbára àti sọ dẹni tí ọmọ jẹ fúnra rẹ̀ tí ọmọ jẹun tó wù ṣùgbọ́n jájọ ọmọ jẹun tó tẹ̀mí bá rí tí wọ́n bá rí fún ọ. àníbi wa sọ fún wọn pé fi kulli kabadin rọtubatin ajiran àníbi ni gbogbo ohun tí bá jẹ́ ẹni tó bá mú ẹ̀dọ̀ ẹ̀dọ̀ èèyàn kan tí ń gbẹ̀ngbẹ́ kẹ́bi ń pa tọ́wá sọ di ẹ̀dọ̀ tóun náà ń ṣe kíni tí ń tutù ànábi ni èèyàn mọ̀ gbẹ̀sẹ̀ mbẹ̀ alákọ̀ọ́kọ́ lélẹ́yìí táwọn ọ̀pẹ́ nìyí ń ojú ìpẹ́ ní ibú ni káwáṣẹ̀ ìwé tó tiẹ̀ wá jẹ́ pé ẹni burúkú ni olùṣe ẹ̀ṣẹ̀ kan ńláńlá nú ẹ̀ṣẹ̀ tí mo pa nínú láyé àtàlẹ́kìyàmà awari àdìsí mi nígbà mo ní èèyàn mẹ́ta la fẹ́ gbé gbèsè ayé wọn wò nínú ọ̀rọ̀ anabi salawatu rabbi wa salamu alayhi anabi lọ pa ìtàn yìí fún wa. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam ẹni ẹlẹ́ẹ̀kejì ṣé bóun náà ni arábìnrin aṣẹ́wó nínú àwọn ọmọ Israel sáàsì mọ̀ pé tẹ̀yìn bá jẹ́ aṣẹ́wó ẹni tí máa ń ṣàgbèrè òun gbé ọ̀bọ̀dọ̀ retí oore níbo la ti rírú ẹ̀rí eléyìí tẹ́kọ́tà burú bá ń ṣẹlẹ̀ sí kọ̀ bọ́dọ̀ bílẹ̀mù ẹnì kankan fúnra ẹ̀ lọ́kọ lẹ́tà sádẹ́wò kọ́lá tọmọ rẹ̀ bá ń yẹ yàkuyà ọ̀bọ̀dọ̀ blame ẹnì kankan níbo láti rẹ́rìn rẹ̀ ní ìjọ tí wọ́n ń sọ fún ìyá ànábìwá ẹ̀ńsá ìpè àá níbo ló ti gbé ọmọ wa ma kana abuki murasawin bàbá rẹ̀ sì yẹn bù wà ma ti umuki bagiya ìyá rẹ̀ sì sàfẹ́wò tá pé ọ̀gbọ́dọ̀ mọ ìyá ń tọ́ ìyá yẹ ọ̀gbọ́dọ̀ mọ yàyà kuyà ọ̀gbọ́dọ̀ mọ ìyọmọ tí ó gbóyún wálé láìsọ yìí ọ̀gbọ́dọ̀ jọmọ tí ó kó òun lọ skul tí ó dé táwọn arọmọ lẹ́yìn rẹ̀ láìsọ yìí sọ̀rọ̀kẹ́ tó bá jẹ́ pé ìyá rẹ̀ náà jẹ́ alágbèrè ń tá àyà yẹn ń tọ́ka ní ni pé ìyá rẹ̀ ṣe yẹn bàbá rẹ̀ ṣe yẹn bú ìyá rẹ̀ ṣe yẹn bú ni wọ́n ti wá ti gbé tiẹ̀ yẹn bú ìyá arábìnrin yóò wá jẹ àsáwó òun náà wá ń lọ ọwọ́ á rí òun náà rí ajá irú tárakùnrin ṣe lòun náà ṣe tó ń gbẹngbẹ òun náà mú bàtà kọ sùn rẹ̀ ọwọ́ kì í ohun tó ṣe yẹ já wò wọn náà tó ń soge pé omi bá dà sí bàtà omi dà sí yọ bàjẹ́ mọ́mọ́ ajá ọwọ́ kí ìbọnú omi ọwọ́ sì bu omi ọwọ́ sì fún ajá lómi anabi salawatu rabbi wa salamu alayhi anabi ni látàntorí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ àgbèrè tó ṣe tó yẹ kọ́kọ́ wọ nẹ́bí ọba ti ẹ̀wà àlùjẹ́nà ọlọ́run sì yá fi ẹ̀. lọ́kàn náà wà fáàfin ni ó ń kálukú wa tá à ń bẹ láwùjọ lẹ́nu ọlọ́run ti kẹ́wọ̀ àwọn ọmọ rẹ ti ní ìwọ náà ti ní o nípò ọjọ́ ni ti ń jẹun tó wù tá a bá fẹ́ sínú oríṣiríṣi oúnjẹ wọn ó tò kalẹ̀ síwájú rẹ̀ rántí àwọn kan tọ́jẹ́ pé tí wọ́n bá mọ́dọ́s bíi tẹ́ ń da àjẹkù yín sí àwọn ó sì mọ̀ ọ̀rọ̀ kó níbi tẹ́yìn ń da àjẹkù yín sí àwọn fẹ́ẹ́ lè mọ̀ ọ̀rọ̀ kí òun bẹ̀ pé ṣé wọ́n ti jù àbí wọn ò tí ì jù irú wọn bẹ́ẹ̀ nú àwùjọ làáfà kan wòye ó ní wọ́n aṣubú kàdá hàn tẹ̀bí ìta bífitìnàtì wà áwòlákà àtúbà tẹ̀mí inú ìlà ìkọ́dù ó ní a ah, tó bá ń sọ pé àwọn ni ọ̀gbádùn àwọn ń pe ara àwọn le ó ní wà á sùn kàdá à ń ó tó ká sọ pé ọ̀gbádùn pàmòdì ń bẹ lára rẹ̀ ayé kí wọ́n ní wọ́n mọ̀ pé o sick kí ni sickness ti ń dà ọ́ láàmú kì í sì táwọn dókítà lè rí yẹ̀wò ṣùgbọ́n ó ti tó lámọ̀dí fún wọn à ń tẹ̀bí tàbí bìtìnátì òun náà ni pé ìwọ ń sùn ní pẹ̀lú ayo kò sùn pẹ̀lú gbogbo ohun tó fẹ́ jẹ ọ fẹ́ mu ọlọ́run pèsè rẹ̀ fún ọwọ́ jẹ oyó gbẹ̀ǹdù wá ò lẹ́ka àkùbádùn àwọn ẹ̀dọ̀ kẹ́ ń bẹ àwọn fùkú kan ń bẹ tọ́jà pé tẹ̀hínù ilẹ̀ kọ́dì kódà káwọn ní ọ̀tẹ̀ rí awọ nkẹ́kẹ́ fi ẹnu họ ẹjẹ́ wò ìgbàmọ́ lè mú àwọn èdè bíi pé wọ́n lè mọ lọ síbi tí wọ́n ń bẹ pákí wọ́n tọmọ wá tún èkó pákí bẹ tí wọ́n funfun ara rẹ̀. táwọn kan bá bẹ sùn àwọn kan tó mọ kó èèbẹ su wọn láti ha funfun ara rẹ̀ tó bá kù ní sutọ́ lẹ̀ mọ́bẹ̀ àbíkàtì ẹ̀ sọ pé àwọn kí rówó rẹ̀ kọ torí tó pè ní alcod òun náà ní bí awọ àwọn ọ̀rẹ́ rẹ jẹ ṣùgbọ́n bó tàbí àwọn ọ̀rẹ́ kọ jẹ ẹ̀kọ́ tútù lásán àwọn ọ̀ka wọ́n sì a bọ́ sílé ẹlẹ́kọ̀ọ́ ẹ bá wa dájọ́ síbẹ̀ káàrò ó kárí oúnjẹ bẹ́ẹ̀ náà ni ìrẹsì tó jẹ mọ́kòkò làwọn míì retí pé sọ́mọ́ ti gbé kòkò wọn síta tí wọ́n fẹ́ fọ̀ wọ́n lọ ha ṣèdígbà lè máwọn yẹn débi kí wọ́n ń da ọbẹ̀ táwọn yẹn ń sè lórí iná tí wọ́n sì họ nígbà kan tí wọ́n lọ ń da ọbẹ̀ nílé oúnjẹ. wọ́n bẹ̀ sínú ilé àdáni náà tí ì ilé àdáni wọ́n wọlé wọn ò kó nǹkan kan ọbẹ̀ tí wọ́n sè ni wọ́n dà. ẹ ti mọ̀ pé ebi ń bẹ lára àwọn yẹn wọ́n ní ah, àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n rí jẹ. káwá padà ká lè mọ̀ pé ipò gíga tá nẹ́bí sọ pé ìfáwọn èèyàn ló ń jẹjẹ ipò gíga ni fẹ́ dà láyé àti lọ́dọ̀ ọlọ́run ọba adẹ́dà. wọ́n tọ́ ń sọ pé eh, bísínẹ́sì rẹ̀ dàrú ìwọ̀n owó tó kù lọ́wọ́ rẹ̀ nìyẹn gbìyànjú mọ́ bọ́ àwọn èèyàn. gbìyànjú dáwọn kan náà sí bísínẹ́sì yẹn pé òótọ́ iṣẹ́ yẹn ọ̀fẹ́ sẹ́ra dámọ́sọ́ wọ́n sẹ́yìn náà ń jókòó lásán yìí ẹja àjọmọ́ ẹja àjọmọ́ ṣe ó lè kó dìde padà mọ́yà aládàáni kẹ̀jẹ́ káwá padà na anabi salawatu rabbi wa salamu alayhi nínú àdìsí imam muslim gbé jáde nípa arú ọ̀rọ̀ báyìí kémi tí ń sọ̀rọ̀ àti wọ ǹjẹ́ láwọn àkójọ tá à ń rí kójọ yẹn ǹjẹ́ à ń ké tàfẹ́lò ní nù à ń wò pa jèrè ni one million yẹn ìjà àwọn rìsáàfù tàwọn tó yẹ ká mọ gbọ́ ká mọ fún lóúnjẹ sáǹfì kalẹ̀ ń bẹ̀. ó túmọ̀ pé ọ̀sàbùrù ká ní àpò kan nínú ilé wa àbí nínú ròrí wa pé tí mo bá ṣe bísínẹ́sì iye báyìí nínú gbogbo èrè tí mo bá jẹ ìmọ̀ ọ̀pìn lọ́nà báyìí ẹ̀já gbọ́n tó ṣẹlẹ̀ sárakùnrin. àfàwọn àbúrò rẹ̀ àwọn gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ànẹ́bì salawatu rabbi wa salamu alayhi. ànẹ́bì sọ pé arákùnrin kan bẹ̀ ìnáma rọ́jùlùn bìfàláàtì mìnàl ard ní wọn lọ ní gbangba nù gbó nínú agíjù òótọ́ tún pè ní fàláàtì ni pé asálẹ̀ tẹ́kọ̀ ilẹ̀ ẹgbẹ̀gẹ́ èèyàn ò lè ronú pé èèyàn lè dáko síbẹ̀ oko tó bá fẹ́ dá síbẹ̀ àfikọ́ jẹ́ pé bíi irrigation ni wọ́n mọ̀ lò wọ́n mọ̀ fomi wọ́n mọ̀ fomi rí ni ó ní arákùnrin yẹn wá ń dá lọ́wọ́ nìkan níbi tí èèyàn lè wọ́pẹ́ kẹ́kẹ́ mbẹ́mbẹ́ fàṣẹ́mi àsọ́wọ́tán ọwọ́ agbọ́ ohun kan láti inú ẹ̀ sújò kí lóhùn yẹn wá ń sọ ohùn yẹn ń sọ pé iski adékọta fúlẹ́ẹ̀n inú ẹ̀ sújò yìí lọ̀rọ̀ sí oko lágbájá oko lágbájá ni ọ̀rọ̀ sí kakura dó mbẹ ẹlẹmi àwọn pé sóhun ọlọ́wọ́n ọba dẹ́dà ni kì í sóhun ọlọ́wọ́n ọba dẹ́dà nípa níbi tí di oyé wa pé ẹ̀sùjò ní màláìkà tọ́lọ́hún fi sí ìkápá rẹ̀ ó sì ní ohun tí wọ́n fi darí ẹ̀sùjò pé ohun rẹ̀ gẹ́gẹ́ ni àrá àrá àdù ráàdù àrá tí wọ́n sáyẹn ohun rẹ ni tó bá jágbe pé màláìkà tó wà ní ìjáàjì ẹ̀sùjò pé níbi báyìí ni ọ̀rọ̀ sí tọ́lọ́ sọ pé báyìí ọlọ́run sí òun ní ń kọ̀ǹtúrò ẹ̀sùjò yẹn ọwọ́ ti ń sọ pé ìwọ ẹ̀sùjò tó yìí tó gbogbo sama inú oko lágbájá ní kọ́ lọ́rọ̀ sí ajẹ́ pé owó tiẹ̀ náà tó há yẹn fẹ́ darí gbogbo owó tó há owó yìí jáde ọlọ́wọ́ kẹta pé owó ti lágbájá tó há lágbáyà tó jẹ́ onígbèsè tó lóun ò ní san ádàlì kìyàmà ọlọ́run ó kàn mí pẹ́lẹ́pẹ́ ọ̀yá kọ́ọ̀rọ̀ kẹ́pẹ́ jẹ́ ti ẹ̀sán nù gbèsè ni ẹ ti pọ̀ wájú rẹ fẹ́ẹ́ tóbi ọgọ́rùn kan tí wọ́n bá jẹ́ ti ń ṣe dáadáa ọlọ́run kẹ̀kọ́ tí màlẹ́kà ó mí sí lẹ́mi pé lọ́kẹ̀ pa á ni pé gbèsè ti lágbájá ni ọ̀sán lọ́nà mi ò gbé lìsì síwájú ni tàǹtẹ̀ ni kí n wò sínú àwọn èèyàn mi yé gbogbo wọn náà wọ́n ń dà mí láàmú ọwọ́ agbọ́ wọ́n ẹ̀ sójò yìí ọba ọ̀rọ̀ sí ìdìkan gbogbo ẹ̀sùn jókè ń gba arajọ lọ́pàá kẹrin ni bí kéèyàn mọ palẹ̀ mọ́ wọn wá ẹ̀sùn jò wá di kùndù báyìí ni wọ́n ń lọ bí kéèyàn mọ ti ọkọ̀ lọ ẹ̀sùn jò wá ń lọ lójú àà ọ̀hún pé ohun tó ń gbọ́ yìí lọ̀rọ̀ sóko lágbájá gbogbo ojú sámà ẹ̀sùn jò wá parapọ̀ sójú kẹsọ̀sọ kiribiti ni wọ́n ń lọ à ohun tó ń rí yìí lónìí òun ọmọ bí tí ó gúnlẹ̀ sí. ni wọ́n ń tẹ̀lé lọ ń tẹ̀lé lọ onípàtàná ha dáàlì kàṣàhàb ẹ̀sùn jò ni wọ́n ń lọ ó ní fa afuraga máa ahu fi hurratin ó ní fa iza sarjatun min tilka siroj qad stawa abat dhalika alma kulla ó ní àsúnjọ́ ni bá débi tí wọ́n pa aláṣẹ níbi tí wọ́n júwe fún àdúgbò tí wọ́n dákọ nínú aginjù òjò sì bẹ̀rẹ̀ sí rọ̀ ń bẹ̀ gbàtọ́jọ́ ni rọ̀ pẹ̀lú òjò ní ń gbàjọ sójú kan náà débi pé òjò yẹn gbogbo òjò tọrọ pátápátá yẹn ọwọ́ lọ kóra sínú ọ̀gbọ̀n kan láàrin òkúta dúdú kan bí kéwòn pé wọ́n gbé koro bákàlẹ̀ pé òkúta ni ọ́ ń dábẹ́ bíi àwọn òkúta tí òjò wọn rọ̀ sí ibẹ̀ ní gbogbo òhò yòókù ti ń bẹ pátá gbogbo omi ti ń jáde ti ń dà àwọn ni wọ́n lọ dájọ́ sí. ó ní nígbà tó dájọ́ síbẹ̀ òun pé lọ omi yẹn wá ń lọ òun tọ̀ omi yẹn ń lọ òun nínú àpáta kan ní gbogbo ẹ̀ sójú èyí lọ́dà sí ṣùgbọ́n ń sàn lọ síbi kan kọ̀sẹ̀ sọ́tún kọ̀sẹ̀ sósì ojú kan náà ní sàn lọ. wọ́n rẹ òkè ibi tómi yóò gúnlẹ̀ sí òun rí lẹ́nu. ó ní bóun ṣe ibi tó wá dúró sí arákùnrin kan wá jẹ́ àgbẹ̀ tí ń bẹ́ nínú kó tẹ́ pé bí kéèyàn ó ti gbin nǹkan kí yẹn kí wọ́n ti máa pọ́n pé kéèyàn ó ti máa fọwọ́ lu wọ́ pé gbogbo yẹn yóò bàjẹ́ òjò òsì rọ̀ báwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ wọ́n mọ̀ láyé tí ń sọ yìí jèmi lọ tí yẹn bíi kó ìtọ̀ rẹ̀ ó di odò kó lè fi wẹ́ ẹ̀tì ẹ̀ ni torí owó pé tójú ọ̀bẹ rẹ̀ ló ń jẹ́ ọ̀rọ̀ ọ̀la gbèsè dé olùwà abárakùnrin yẹn nípò bẹ́ẹ̀. ní bó ṣe rí omi tómi ńlá tómi ń bọ̀ báyìí bó ṣe sáré mú ọkọ rẹ̀ àtàkì rẹ̀ ní bá fi ọba fi lànà fómi nì omi omi nì wá ń yípo oko rẹ̀ fi irrigation omi yẹn lọ́wọ́ ẹ̀ ah ó nígbà tó ń rí bẹ́ẹ̀ òun gọ ìgbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tán tó fọkọ́ lànà bómi yóò ṣe gbà á àwọn tó máa ń ṣe irrigation rí ti mọ̀ ẹ̀kún wọn lànà láàrin kóró láàrin ebè lọ ó ló ṣe bẹ́ẹ̀ tán gbogbo omi yẹn wọ́n wá wọ̀ sí àyè láàrin kóró lọ wọ́n ọ̀sán kọjá rẹ̀ ìgbò wọn wá rí bó ṣe ṣẹlẹ̀ tán ó ní wá ní ìyá Abdallah mo wọ ẹrú sí ọlọ́run ọba yìí masmuk kí lorúkọ rẹ̀ nígbà táwọn kíra àwọn tán ọlọ́run náà wá sọ fún mi pé ya abdallah mo pè wọ ẹrú sí ọlọ́run náà lima tẹ̀sálmi anismi lima tẹ̀sálmi anismi kílẹ̀ tó ń béèrè orúkọ mi ọ wá ní ohun tó jẹ́ mọ́ béèrè orúkọ òun náà ni pé ìgbà tó jò sú láti máìlì báyìí lójó ti sú ní tí mo ti wà nùgbó mo wá gbọ́ tí wọ́n ń sọ fún pé lọ̀rọ̀ síbi báyìí wọ́n wá ń tẹ̀lé ẹ̀sùn jọ yẹn títítítítí nígbà tó gbára jọ títí tó fi dé ibi tí ń rọ̀ ìgbà tó rọ̀ ó kóra jọ sí báyìí ló bá jẹ́ pé omi yẹn òjò tó rọ̀ bí nìkan lọ́rọ̀ sí kò sì sàn síbò míì àfi bí ìlọ. mo fi wá wò pé a ah, kí ló kọ ní sókọ tí wọ́n dá sójú òsìn ọ̀nà tọ̀ ló fi jẹ́ pé ìkẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ti pèsè kalẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà tí wọ́n náà bá ṣe irú òun pèsè fálẹ̀ nípa jẹun tó wù kóun náà lè jẹun tó wù bẹ́ẹ̀ náà ni gbogbo òkè ọlọ́run ọba ọlọ́run ọba yóò nọ́mbà rẹ̀ pé lọ́ọ̀dọ̀ lágbájá kò sì ní sìnàyà. arákùnrin wa so kọ̀rọ̀ wa ni a ó kọ̀ tí mo gbọ́ gẹ́lẹ́ òun náà nì ṣùgbọ́n ẹ má bínú o báwo lẹ ṣe àwọn táwọn náà ń mójútó àtijọ́ àti mọ àwọn èèyàn owó wọn tí ọ̀jọ́ wọn lójútó mọ̀kọ́lọ́ ní mọ́ darí àsìkí sọ́dọ̀ àwọn tó jẹ́ pé ipò wọn wọ́n fi ń wáṣẹ́ fáwọn èèyàn tó káwọn náà kúrò lẹ́ni yẹpẹrẹ kí wọ́n jẹ́ níyì bẹ́ẹ̀ náà lọ́lọ́run sọ lápá wọn náà sọwọ́n mọ̀ pé wọn náà tí wọn náà nẹ́tí wọ́n wò pé alájọ ìdílé nẹ́tí nẹ́tí nẹ́yì ó yẹ kó orí ó ti tàn táwọn tí ọ̀nà ń retí bẹ́ẹ̀ wọ́n máa bí ọ pé wọ́n lè pe ó sóògùn owó nì wọ́n lè pe alájọbáwò lẹ́sẹ̀ ń ṣe é rí àwọn yẹn mo wá dọ̀ lójoojúmọ́ ẹ̀sìn mọ́ fún wọn lówó bí àṣeyẹn mi kí ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn míì tún jólówó wọn tó wá pé ẹ ẹ ẹ bá ara wọn tí wọn wá dọ̀ yín ẹ bá wa fún un tó wá nítorí àwọn lójú pé lójoojúmọ́ lọ́dọ̀ tí àwọn èèyàn dá níbi àbùkátà àwọn èèyàn àwọn ọ̀tí ẹ̀ méèkì ara wọn àbélébù débi pé àwọn oníbùkátà ò ní àṣẹ̀ṣẹ̀ sí wọn. ọwọ́ ní báwo lẹ́sẹ̀ sí ẹ̀dẹ́kùn tó fi jẹ́ pé ẹ̀sùjò wọn ń kọ̀ǹtró rẹ̀ pé ọ̀dọ̀ yìí nìkan ni kọ̀rọ̀ sí. ọwọ́ ní a ah, tí ọba sí irun tẹ́ ń sọ yìí o nǹkan kan tó ń ṣe tọ́fẹ̀ yàtọ̀ tó sí ju pé oko tó ń dá yìí ní gbogbo ọdọọdún láti pìlẹ̀ tó ń ti bẹ̀rẹ̀ oko ni pé tóun bá ti kéré oko lọ́dún òun mọ̀ da sọ́ni mẹ́ta ó ní ìdá kan nínú ìdá mẹ́ta pé one over three rẹ̀ ó ní òun ó ní àjẹ alùsùlùsàhù fìlmàsàkín wàsá ìlú ìwọ́bìnrin sẹ̀bìlì ó ní gbogbo ohun tó ń bá rí lérè oko òun ọ̀dà sí mẹ́ta ìdá kan ni òun ó rí sáfù rẹ̀ pé àwọn ará àdúgbò àwọn tí òró ń jẹjẹ àwọn tálíkà àwọn tí ń bá ara àwọn tí ọ̀sẹ̀ ẹ̀wọ́ akọ́yẹ dákọ̀ àárín nǹkan jẹ àwọn kẹmẹ́ tó ń ti mọ̀ wọ́n pé àwọn eléyìí ò ní wá ṣùgbọ́n mọ̀ pé ò tó lẹ̀ òun ó gbé lọ́dọ̀ wọn àwọn kẹmẹ́ tí wọ́n wá pé ẹ àárín jẹ òun ó gbé fáwọn náà wọ́n bọ̀ sẹ́bìn àbáwọn tó máa rìn lọ tí wọ́n gá sójú ọ̀nà òun ti rìsáàfù rẹ̀ kalẹ̀ pé ìdá kan nínú gbogbo èrè oko òun wá ọfà tírì fún ìrìn àwọn èèyàn yìí ó ní ìdá ẹlẹ́ẹ̀kejì wà á kulu ana wà ìyáàlì fúlùsàn anọ́dá wà ọfà tírì ẹ̀kọ́kù kún méjì ńlẹ̀ òun ó kó ìdá kan òun lòun á jẹ àtàwọn fámílì òun lòun àwọn wọ̀ bùkátà ọ̀wá ìdá ẹlẹ́ẹ̀kẹta wà á rúdù a fúlùsàn hù ìdá ẹlẹ́ẹ̀kẹta yẹn lèyí tó wọ́n tún fi dáko tẹ̀mí lápẹ̀rẹ̀ tágbẹ̀ bá ti ń kó oṣù yóò mọ owó ègbù kalẹ̀ èyí tó fi ṣe kíni tí ó fi gbèmí ó ní ìdá kẹta yẹn òun lòun ó tún fi bẹ̀rẹ̀ oko tẹ̀mí tó wọ́n tún kú sọ́nà mẹ́ta lájọ́ tó ń ti bẹ̀rẹ̀ oko bóun ṣe mọ́ sí nìyẹn kí ni ọwọ́ abira mi kí wọ́n ní òbira rẹ̀ á rí kó lè fẹ́ lé díẹ̀ lẹ́mìí rẹ̀ àwọn èrè táwa náà ń rí bí àwọn bísínẹ́sì wa ọ̀rọ̀ ọ̀run báwọ̀ bá tiẹ̀ nílẹ̀ pín sí mẹ́ta akẹ̀lẹ̀wó kọ́dà ká da sọ́ni ogójì kọ́lẹ́ pé ìdá kẹ́ńbẹ̀ lápẹ́ tí mo bá jèrè forty thousand one thousand ọ̀jẹ̀ ti tálíkà tẹ́mi ìrìn ọ̀bá ti gbé kọ́dà sí mẹ́ta káwa ní ó lè yà sọ́tọ̀ sọ látàrí báyìí báyìí lọ́lọ́ fi sàpọ́nlé arákùnrin bẹ́ẹ̀ náà ni táwọn náà bá wá ń ṣe bẹ́ẹ̀ tá à ń fún àwọn aláìní à ń fún wọn lóúnjẹ à ń sọ wọn dẹni tí ó jẹun tó wù báyìí náà nìkẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n mọ̀ nọ́mbà rẹ̀ pé ọ̀dọ́ lágbájá ni ọ̀yà àánú ọlọ́run ọba ọ̀dọ́ lágbájá ni kò yà àdẹ́wò mọ́yàdọ́ lágbájá èyí tí ń bẹ́ ń bẹ̀ tọ́lọ́mù bá fẹ́ rí ìlífọ̀ àwọn èèyàn kọ́ fẹ́ mú ọkọ́ náà àdẹ́wò lágbájá ni ẹ lọ mú àdẹ́wò tiẹ̀ kó lára ẹ̀ kádẹ́wò wa tí o fi rọgbọ àbí wa ọlọ́run ọba àwọn والقادر عليه إنه على كل شيء قدير ní ìparí síwájú ká tó sí ojú òpó lákòókò tá à ń bẹ̀ yìí sàhóòrù wa jíjẹ sàárì jíjẹ àrọ̀wá káwọn magídí ọkàn ọpẹ́ wa jù káwọn òjòjò five twenty two lọ ọpẹ́ wa jù pátápátá ohun tá a fi ní sọ fáwọn yẹn pé ẹ eh, tọ́ba ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni pé torí inú súnà ni pé tọ́ba jẹ́bi tó máa ń pèrú ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìgbà tọ́ba di pé sàhóòrù tó ó gbó gangan iná ẹ̀ ni wọ́n máa pèrú bó ṣe wà nù súnà nìyẹn sọlá fi jẹ́ pé òpin rẹ̀ lámúwá yẹn pé ọpẹ́ jù five twenty two ní kàjẹ́dà lákòókò tá à ń bẹ̀ yìí kọ́nà kó gba ìjọsìn ẹnì kọ̀ọ̀kan wa. àmín jazakumullahu khairan adúpẹ́ fún olùbánisọ̀rọ̀ wa tí wọ́n ti ń bá yín sọ̀rọ̀ ní ohun tó bí díẹ̀ ní bíi ìṣẹ́jú mẹ́sàn-án wákàtí kan sẹ́yìn àwọn abẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ léyìí tí aṣọ lẹ́nu ọlọ́mọ ṣe ní àsọmọ ọlọ́mọ kó wá ṣe ní okùnfọ̀ oríire fún wa níyàn ayé nínú kọ̀rọ̀ sàárè àti ọjọ́ ògbéǹde àlùkìyàmọ́ wọ́n alẹ́ yìí fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ẹ̀jọ́ ẹ jẹ́ ká súnkù lẹ́gbẹ̀ẹ́ rédíò wa àbí ká yí lọ sílẹ̀ pátápátá ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé gbogbo àwa tí a bá fẹ́ kí wa ẹ dákun tó lọ́nà ẹ jẹ́ ká mọ fàdúrà ara wa lọ́wọ́ lẹ́yìn lẹ́yìn wa gbà náà orúkọ wa níbi tá a ti pè òun náà ni a fẹ́ gbọ́ ìzákùmọ̀lọ́wọ́ fẹ́rẹ̀ nọ́mbà tí a mọ̀ kò sí nígbà tí a sì ń bẹ lórí ètò lọ́wọ́lọ́wọ́ òun náà ni zero seven zero sixty two fifty nine ninety nine ninety four zero seven zero sixty two fifty nine ninety nine ninety four òun ni a mọ̀ kò sí tàbí bẹ́ẹ̀ sì kọ́ náà maaleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ kú sí ọ. Àbá jìbìrì dẹ̀dẹ̀ ló sọ̀rọ̀. Àbá jìbìrì dẹ̀dẹ̀ ló sọ̀rọ̀ àgbẹ̀ni ká sálámù sí nínú. àdàkùn ọlọ́run kó wa sẹ́yìn lẹ́sàn án àti àti ní ẹ̀rọ fẹ́ kí wa ká sọ lẹ́yìn ètò ẹ̀dá tó wà pẹ̀lú wa o. ìbéèrè kan ti wọlé ẹni náà kọ́ pé nígbà tó sálámù àwọn ẹ̀rọ àlékún sálámù wàrà àbùtọ́ lọ́wọ́ káàtó wọn làwọn kan ní ẹni tí bá ti ń tún òun ti ń gbà àwẹ̀tọ́ lọ sí mẹ́ka kò lè jẹ́lẹ́bọ láíláí lọ́rọ́ gbùrù irú bẹ́ẹ̀ ó lè jẹ́lẹ́bọ ẹni tí ń kírun kí tún ń sẹ́bọ ń de àdèmọ́ra pípé nǹkan mi lẹ́yìn ọlọ́run kọ́ lọ mẹ́kà kó sì kódà kó kú sí mẹ́kà ẹlẹ́bọ náà ni ọmọ jẹ́ torí pé láyà nabi sallallahu alaihi wasallam ẹni tó ń pè ní abdullahi ibn ubay ibn ká abdullahi ibn salul ó kírun kú ọgbà àwẹ̀ kú kódà ó tún jagun ẹ̀sìn tó ń jẹ ọ́fíìsì àwọn kẹfìrí. so olórí àwọn mùnàfíkì ni bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí tí bá ń kírun títún ń ṣẹ́ so ọlọ mọ́kà ni ó ṣe kíni ni inú mùnàfíkì ló wà mùnàfíkì ò sì ní jẹ́ nǹkan bí ọ̀jẹ̀ káfíìrì so bó ṣe jẹ́ ni. Àlékún sọ́lámù ọ̀tọ̀ orúkọ ibi jẹ́ jíńpè. Wọ́n bá bí láì ní sọ̀rọ̀ láti sọ̀rọ̀. Náà mi béèrè yín. Ọ̀rọ̀ pé Ọlọ́run ti wà lọ́wọ́. Ìjọ ọ̀rọ̀ Sàkáàkù la fẹ́ béèrè. Ọba àkọ́kọ́ ti àríkọ̀ lórúkọ. Zàká àti la fẹ́ béèrè ń pa rẹ̀ tó bá jẹ́ pé iye owó oníṣọ́ọ̀bù Sàkáàtì ni one point eight million fifty thousand. Ṣùgbọ́n àwọn ọmọ àfáàsì pé tí yẹn bá ní one point eight torí kí bówó yẹn ṣe ń lo òkè ń lọlẹ̀ so àdáàdì wa ká yọ tọwọ́ wa bá ti wọ one point eight so má lè ṣe yọ eh, ẹ náà mo sọ ni pé owó tó bá ti wọ láti ìbẹ̀rẹ̀ tí sàká ti wọ ni one point eight thousand eh, one one million eh, eight hundred and fifty thousand á wà dá sọ́ni ogójì ìbẹ̀rẹ̀ nìyẹn owó tí ọba ti wọ yẹ ta sọ yìí sàká ti ò sí kíni sàká ti ò tí wọ. á wà dá sí ọ̀nà ogójì ogójì ọ̀nà ogójì àwa yọ ìdá kan nù rẹ̀ láti yọ zakat lápò ẹrẹ ní short cut ẹni tó bá ní two million yọ yọ fifty thousand three million seventy five thousand four million hundred thousand so twenty five thousand lórí every one one million tábàdà sọ́ni ogójì ọ̀sán tó fi wà ní. àwọn àlékún ọ̀rọ̀ ń bá ṣe lọ́wọ́ akọ rẹ̀ tù ọlọ́run níbi wá. nígbà tí ẹ ti wà pẹ̀lú wa o. Orúkọ yín ni tẹ́tí ń pè. Ní èyí bá ṣáájú o. Orúkọ yín ni tẹ́tí ń pè. Ìdájọ́ náà. Láti láì láti wọ́n tẹ́lẹ̀ Náà ìbéèrè wọn fẹ́ kí wọn. Èyí àjẹ gbèsè rú wọn. Ẹ̀rọ bìbì. Akúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Akúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. ẹni tó bá pè wá tí ò kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò rẹ̀ à nílẹ̀ mọ́ gbé kọ́ọ̀lù rẹ̀ torí pé ń bí ìnira fún wa ẹ dákun. wàlúùkùn sọlá yóò rán fún bàbá àtàtù. náà ìbéèrè mi ni pé ǹjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin ọlọ́run àti ọlọ́run. nǹkan kan náà ni ṣùgbọ́n ohun tí àwọn èèyàn fi sá fún pàápàá nílò àwọn àbá tí wọ́n tó àlùkò torí pé tọ́ba ní ọlọ́run wọ́n ní tọ́ba ní ọ̀run nìkan lónìí torí pé a mọ̀ pé a pe alayé àti alọ̀run wọ́n ní tọ́ba ní ọlọ́run ní talọ́layé wọ́n fi wá ní ọlọ́run ó kú ju ká sọ pé ọlọ́run lọ ọlọ́run ni pé ẹni tó ní ọ̀hún lórí ohun gbogbo pátá òun kú ju ká lo ọlọ́run lọ ìfẹ́ tọ́ba ń lo gbólóhùn ọlọ́run kò túnbọ̀ kó sí nǹkan kan orúkọ mi ni Maruf láti ṣàfihàn. ìbéèrè yìí. ìbéèrè mi lọ báyìí pé ẹ dákun kí n bá ti wo ni ẹbọ ti bẹ̀rẹ̀ dákun fún àlọ́ ìlú. ìgbà wo ni ọjọ́ ti ọjọ́ bẹ̀rẹ̀. ẹbọ ẹbọ ẹbọ kí ni a fẹ́ kí ni ẹbọ kí ni wọ́n ń pè ní ẹbọ. náà mo tó ń pè lẹ́bọ òun náà ni ìmú orogún pẹ̀lú subhanahu wa ta'ala kámọ fìjọsìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba bóyá ìforíbalẹ̀ fún nǹkan míì ìbéèrè bùkátà lọ́wọ́ nǹkan míì ìgbétóbi tọ́yẹ ká gbé fọlọ́run fún nǹkan míì ẹ wá nígbà wo ló ti bẹ̀rẹ̀ ọbẹ̀ láti rí ní ayé ànábì wa nuhu alayhi salam nígbà tí àwọn tọ́jà àwọn ẹni rénu wọn tí wọ́n kú wọ́n á bẹ̀rẹ̀ sí láti sọ fún àwọn ìyá àwùjọ náà tẹ́ ń gbé fọ́tò àwọn àwọn sàárè wọn wọn lọ bẹ wọn lọ sàdúrà ń bẹ ọkọ àdìpọ ń béèrè bùkátà lọ́wọ́ wọn bó ṣe pilẹ̀ náà nìyẹn wọn náà rí pé àwọn fọ́tò náà táwọn yẹn ń kó sáwùjọ lónìí náà tí wọn ń gbé sọ́rùn kódà rẹ ń tọ sọ pé ẹni tó bá ti rí fọ́tò òun báyìí kò ní wọ náà yọ wà aljanna ni ó ní wàá máa yọ hebo ni wàá máa yàrá ni fi jannatil khuldi bila buktani annani pẹ̀ntọ́ bá ti rí torí òun báyìí torí fọ́tò òun báyìí yọ wà aljanna tí ò sí rọ́ńbẹ́ àwa ń sọ pé ìrọ̀ iná nírú bẹ́ẹ̀ ló bí ohun tí wọ́n fi ń gbé fọ́tò rẹ̀ tó ń gbé kásáyà káàkiri tó ń gbé sọ́mù káàkiri ọlọ́run kọ́ yà wáyà irú bẹ́ẹ̀ náà. náà orúkọ ẹni ká dúpọ̀. asalaamualeykum sula. aleykum salaam wa rahmatulah wa barakatuh. orúkọ yín. kúmọ̀ iṣẹ́ ni láti àkúńtẹ́. náà ìbéèrè yín. ẹjọ́ ìbéèrè mi ni pé tí mo bá gbàgbé pé èèyàn kí irun pípé èèyàn bóyá èèyàn kí iṣẹ́ àti máa ń dúró. ọ̀rẹ́ wa wà níjọ́ kejì èèyàn kí ni ẹ̀jú àbáṣe hmm. ẹ̀ṣẹ̀ àjọ gbogbo ohun tẹ̀ ẹ̀ ti parẹ́ tẹ̀ ẹ̀ ti bí àtúbà tẹ̀ ẹ̀ ti yíjú tẹ̀ ẹ̀ sáǹsì tẹ̀ ẹ̀ máa ẹ̀ṣẹ̀ tó ń ta ọgbẹ̀ padà bọ̀ tẹ̀ ẹ̀ máa mú máa ti dáhùn ìbéèrè yín Ànábì ni ẹni ìyówù bóyá ó sùn ni àbọ̀ gbàgbé tí ọ̀wá fi ṣe sọ̀láàtì kan ànábì ni kò ṣe sọ̀láàtì yẹn nígbà tó rántí rẹ̀ yẹn gbogbo èyí tó ti kí sẹ́yìn yẹn kẹ̀kẹ́ ò ṣe wọn àṣùgbọ́n àtúkí zoro tó kí ásìrò tó kí ìgbàgbé tó gbé ni nígbà tó ti rántí yẹn náà kó mú magrebi àti sáàyè yẹn wá ọlọ́run ọba wa yóò gbà wọlé fúru ẹni bẹ́ẹ̀ torí pé ẹ̀sìn islam ẹ̀sìn ìrọ̀rùn ní tí ò sẹ̀sìn ní. ìdákùnmọ́lọ́wọ́ fẹ́ràn ni àwa tí a bá tún fẹ́ ṣe ìpolówó fún ètò yẹn tó wa ètò àlèkúdà bí mo ti sọ síwájú kámọ́gbàgbé àwa tí a bá sì ní ìbéèrè lẹ́yìn ètò náà zero eight one eighty seven ninety nine sixty one eighty nine account number wa eléyìí tí zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine ní Jaiz Bank Alihuda Islamic Development Foundation ó kọ tí a bá ń bẹ nìyẹn títí ọ̀la tí a fi mọ pàdé سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته